الحمد لله السلام أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحب من المسلمين السلام وأشهد أن محمدا عبده ورسوله حامل لواء السلام صلى الله عليه وعلى آله وأصحابه المسلمين الأول الذين تحيتهم السلام في الدنيا والآخرة أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول الله عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله قد بين سبحانه صفات عباده المؤمنين أدبكوا الله أبا الله أبا أبا العافية lọ́sìn jẹ́rìí pé kò sẹ́ni tọ́lẹ́tọ̀ síjọ tí ó dà yà fi ọlọ́ọ̀ ọlọ́wọ́ báyìí ó nífẹ̀ẹ́ àlàáfíà lọ́dọ̀ àwọn mùsùlùmí bákan náà mo jẹ́rìí pé adúlọ́ Muhammad ẹrú tí ọlọ́wọ́ bá ní í ṣe òjíṣẹ́ rẹ̀ ní í ṣe ànábì tó gbé àti àlàáfíà tó gbé e dání ìṣẹ́ ọlọ́wọ́ ọ̀nà ọlọ́wọ́ kó máa bá nẹ́bí kó máa bá wọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àwọn mùsùlùmí àkọ́kọ́ àyìn tó fi pé kíkí wọn láyé ń bíbà yìí òun náà ní asàlám níjọ́ gbé ní alùpàyàmù náà sàlámù náà tún ní àlàáfíà yìí náà ní ẹ̀yẹ́ rúṣẹ́ ọlọ́wọ́ bá. ẹbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba àlejòọlá kẹ́ẹ̀sì sọ ìwọ ọlọrọ ọba nìkọrọ àti ní Ọlọrọ ọba àlejòọlá ní ẹ̀yìn ní òdodo ẹ̀páyọ̀ ọlọ́wọ́ àti páyà jáde láyé àyàfi ọlọrọ ọba ọlọrọ ti sàlàyé ìròyìn àwọn ẹrú tí lódodo àwọn ẹrú ìrìn ẹrú ìkan bẹ tọ́já sí pé ẹrú ọlọ́run nípa pé ọlọ́run lọ gbogbo ẹ̀dá pátá ló kó sábẹ́ eléyìí àti mùsùlùmí wọn àti kèfèrí wọn ẹrú ọlọ́run ni àtẹni dáadáa nínú àwọn ẹ̀dá ẹrú ọlọ́run ni àti kòfí ẹrú ọlọ́run ni gbogbo ẹ̀dá yẹnyẹ ẹrú ọlọ́run ni wọn tó ṣe pé ọlọ́run ọ̀hún lọ́ba tó rìn wọn tó darí àlámọ̀rí wọn. àwọn olè sàkérè lọ́rọ́ ọlọ́run ọba subhanahu ụbọchị ta'ala Sọsọ sọ báyìí pé nkúlù máa ń waa sàmà ilẹ̀ áàdì rahman amina kò sí tó wà ní sọ́mà àtìlẹ̀ àfikọ́jẹ́ ọlọ́run ọ̀fẹ́ ọkọ̀ ẹ̀rí àní sàlàyé ìròyìn àwọn ẹrù rẹ̀ tí wọ́n lódodo alẹ́rú méjì ìjẹ́rú ọlọ́run pẹ̀lú pé kéèyàn mọ ipá lọ́wọ́ ọba nìyẹn máa ń sìn ẹrú kan nìyẹn ẹ̀rí òun náà ní ìjẹ́rú ọlọ́run tí àwọn ànábì ọba jẹ́rú ọlọ́run àtàwọn ẹni ọlọ́run tá a máa ń pè ní wòlíì ọlọ́run àwọn àyẹ̀fẹ́ ọlọ́run pé wọ́n ní wọ́n páyọ̀ ọlọ́run wọ́n lẹ́sìn ọba tàwọn ànábì ọlọ́run bíi tàwọn ẹni ọlọ́run la fẹ́ tí a fẹ́ máa wí fún wa lẹ́nu ẹ̀rí nítorí pé àwọn ènìyàn pàtàkì ló ti fi wọ́n ti ara rẹ̀ ọlọ́wọ́ bá fi wọ́n ti ra rẹ̀ ọlọ́wọ́ fi wọ́n ní ìbádùn rahman ọlọ́wọ́ ní wà ìbádùn rahman alladhina yamshuna ala al-ardi hawna nítorí báwọn ènìyàn pàtàkì kìí ṣerú ìjẹ́dá lásán àmọ́ ìjẹ́rú sí ọlọ́wọ́ ọba àti ìjẹ́ni ọlọ́wọ́ ọba lọ́lọ́wọ́ ọba ti lọ́ọ́ fi wọ́n ti ra rẹ̀. rúdọ́ fà á sọlọ bá fi lo àánú rẹ̀ fún wọn nìyẹn ọlọ́run wá fẹ́ sọ ìròyìn àwọn ẹni ayé pé ìròyìn wọn ló pé o ọlọ́run ròyìn àwọn ẹrú sí ọlọ́run ọba àjọkẹ́ ayé wípé àwọn ènìyàn wọ́n máa rìn lori ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní farabalẹ̀ wọn ò ní rìn dáńkùdáńkù ìrìn tí wọ́n máa rìn ìrìn títẹ̀lé ni ìrìn tí máa ìrìn tí wọ́n máa rìn ìrìn ìtẹríba ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó tún sọ nínú àyà mi Ọlọ́run ní wàlá tamshi fil ardi maraha innaka lam tafriqa al arda wa lam tablugha al jibala qula má ti máa rìn lórílẹ̀ ní ẹni tí wọ́n máa yàyọ̀ pọ̀rọ̀ tọrọ lè dálẹ̀ báyọ̀ kó ti lè tẹ̀lẹ̀ tó gbogbo lẹ́ǹsì òkè sì ní yìí ó lè ó lè tó gbogbo bí kálókè kú rẹpẹtẹ kọ wá ní ìrìn rẹ ó dẹ̀ sì máa dé gbogbo bẹ̀. obìnrin bí àwọn ẹrú tí ọlọ́wọ́ bá dá wí nípa pé wọ́n jẹ́ ní rẹ̀ àwọn ẹni yìí àní tí wọ́n bá máa rìn lórílẹ̀ wọn ò ní máa rìn nírìn onígbéraga ìrìn aláyọ̀kọ̀rọ̀ ìrìn mọ̀mọ́ ikú tọ́ni ó dẹ̀ sọ ṣùgbọ́n nígbà wọn ìrìn rórìn bẹ́ẹ̀ àwọn ẹni àríkànnà àwọn olùmọ̀ nígbà tó ké tó sọ ìtumọ̀ ayà yìí débi báyìí ọwọ́ àka ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùpáàdà ọ̀nà tilka dárul àfẹ́rọ̀ nàìjíríà lẹ́lẹ́dínà láyò ìdúnà olùwà fìl ọ̀rùn wàlà fàtàdà wàlà àfìbà tùlẹ̀ mọ̀tàkì. ọlọ́run ti fẹ́ rí ilé ọ̀run ti fi àlùjẹ́nà yẹn agbékalẹ̀ fáwọn ẹ̀tọ́ fi ní pé wọ́n ò fèrò láti ṣe gàrú wọn ò ti gbèrò láti ṣèbàjẹ́ lórílẹ̀ àti pé ìgbẹ̀yìn tó da tó dùn táwọn ẹbí ọba ní ọ̀jẹ̀ ẹ̀yin onígbàgbọ́ lòlò. ẹ nínú ìyá ẹrúṣẹ́ ọlọ́wọ́ ayé dáró yìí yìí ṣe àwọn ènìyàn máa ń rìn bí wọn rìn bí o tẹ̀sí pé wọ́n á dá ìrìn ni wọ́n á dá fún àbí pé wọ́n wá rìn ìrìn ẹ wá wo bí wọ́n ti rìn rìn ẹ̀rí tọ́ra nínú àwọn olùmọ̀ wọ́n ní mélòó mélòó ẹni tó ṣe pé rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó sì le ju ìkókò lọ ẹ̀rí ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam èyí tó jẹ́ àwòkọ́ṣe wa inú ròyìn tí wọ́n mú wá nípa ìrìn rẹ̀ tó bá fẹ́ rìn òun ní sàrúdù sálámà rìn kà ánàmà ọ̀yàn hàpùmí sọ́lá bí ẹni tó wà lókè tí wàá ń lọlẹ̀ bí kéèyàn bá sọ̀kalẹ̀ látòrí òkè láti sọ́lá sí má rìn nìyẹn. ẹ̀rí yóò wá dà gẹ́gẹ́ bí ká anamọ́lì ọ̀dùn kúkú wa ẹlẹ́fù bí ẹni ife ilẹ̀ nìyí wọ́n dẹ̀ sí nǹkan àgbò fún jìjì ọlọ́run sallallahu alaihi wa sallam. wọ́n bí ẹni pé mo dá àgbà lérò pẹ̀lú rìn àwọn ẹrú sí ọlọ́run ọba àjọkẹ́ ayé yìí tí wọ́n rìn bá ni pé wọ́n máa wà ní farabalẹ̀ girigiri wọ́n yẹn máa kótakóta ẹ̀rí ẹ ní gẹ́gẹ́ bá níbi sallallahu alaihi wa sallam kó o ṣe kìlọ̀kìlọ̀ fún wa lórí ẹ̀ wípé ìdá àtẹ ìṣòro sọ̀lá tẹ́ ẹ bá fẹ́ lọ kírun kọ́lá tó ha wà á tún tẹ̀sà ó ẹ gbọ́dọ̀ lọ kírun lẹ́ni tí ó máa sáré ẹlòmíì wọ́n pèrú lójú ọ̀pọ̀tò ti di ìṣẹ́jú ẹ̀dógún wọn dẹ̀ fi ilẹ̀ báyìí ìṣẹ́jú ẹ̀dógún dẹ̀ sì máa wà á lẹ̀ yìí tẹ́tọ̀ àsìkò orun tó kò dẹ̀ sí kírun tọ́ bá di pé mọ̀ yóò gbéra láti bí ọ̀nà ọ̀dọ́ ọba yákí mẹ́rin ní ọba máa mú eré táwí ní ọba mú bọ̀ eléyìí ṣèṣe sí àwọn ẹrú sí ọlọ́run ọba. ànábi sallallahu alaihi wasallam olùdó ẹ bá fẹ́ kírun ẹbí lọ kírun yẹn o lẹ́ni tó ti pé ọ máa pọ̀ tẹ̀tẹ̀ tí ó máa sáré ṣùgbọ́n ẹ bá fẹ́ lọ kírun yẹn ẹ máa lọ kírun lẹ́ni tó ti pé farabalẹ̀ máa wà pẹ̀lú ẹ̀ tó bá tẹ̀ jásí bó wá pé ọ lójijì èyí tẹ bá bá nù ọ̀sán lò ẹ̀kín wọ́n mọ̀ fáṣẹ tó ń fa àfihàn èyí tó bá dẹ̀ ti bọ́ fún yín ká ìpè nígbà yẹn ẹ̀yin onígbàgbọ́ òdodo àníṣẹ́rí àwọn ẹrú sí ọlọ́run ọba ọba àjọ kí ayé dá wí tọ́lọ́run bá múrò yìí wọ́n wá àwọn onígbàgbọ́ òdodo yìí ìjọkan ni wọ́n tó ṣe yí pé rúlẹ̀lì ẹni tó rọ̀ ni wọ́n etí ìgbọràn wọn rọ̀ fún wọn wọn rọ̀ fún wọn wọn ò ní fi gbọ́gbọ́ gbùgbọ́ ọjọ́ orí rẹ̀ wọ́n rọ̀ fún wọn wọn ní fi owó kú wọ̀ ara ọ rọ̀ fún wọn wọn ní fi ṣèṣekúṣe ẹ̀rí débi pé yóò ṣe fi wọ́n ṣùgbọ́n wọn ò ní ń kódà wọ́n gbádùn pa ìbẹ̀rù fún wọn tó jẹ́ kí bẹ̀rù wọlé ju pé ìmọ̀ wọn tí wọ́n ní nípa àlùkìyàmọ̀ òun ló jẹ́ kí wọ́n máa bẹ̀rù kí wọ́n máa sojo bẹ́yẹn wọ́n nígbà wọn bá wá ṣe báyìí lórílẹ̀ ayé tán tí wọ́n bá padà dọ́dọ̀ ọlọ́run bá sọ pé alihamudulilayi lẹ́dí adihaba anel hazan ẹ ọpẹ́ ní fọlọ́ ọlọ́run tó mú ẹ̀dùn ọkàn tó mú kó fún ọ ìyẹn ni yí pé àwọn èèyàn bá níjẹ́ pẹ̀lú wọn nígbà tí wọ́n ti kí ni ọ nígbà tí wọ́n wà láyé akólo mọ́ tasmaun astaghfirullah li wa lakum wa lisa'il muslimin fi masharikil ardi wa magharibiha. استكبروا وتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فاتقوا الله يا عباد الله ومن صفات عباد الله المؤمنين adúgbò fún ọlọ́wọ́ ọba ọba àṣọ nínú ìdẹ́dà àti ìníkápá lórí ẹ̀dá àti ìdarí alámọ̀rí ẹ̀dá àṣọ ní ọlọ́wọ́ ọba nínú àwọn orúkọ rẹ̀ tó dá àti àwọn òròyìn rẹ̀ tó dá ọ̀fẹ́ fún ní nínú ìfijọ́ ti fún un ìkẹ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ kọ́ máa bẹ́ẹ̀ tí ó ti ànẹ́bí mi lẹ́yìn rẹ̀ mọ́ ìkẹ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ kọ́ máa bá ànẹ́bí kọ́ máa bá àwọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ẹgbẹ́ wọn tó lálẹ́ tẹ̀rẹ̀ dáadáa tó dó sí títí di ọjọ́ ẹ̀sán ẹ̀yẹ́ ń sọ ọlọ́wọ́ bá ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ẹlẹ́kẹ́ ọlá inú ròyìn àwọn ẹrúsẹ́ ọlọ́wọ́ bá jọkẹ́ ayé táwọn ìfún wa nínú áyà yẹn ọlọ́run ni wà ìbádùn rahman lẹ́dínà yẹ́rùsù ní alẹ́ ọ̀rùnì hàwùnà àní àwọn ẹrúsẹ́ ọlọ́wọ́ bá jọkẹ́ ayé òun làyẹ àwọn ẹni ká wá wí ìwà yìí dáa kọ́ tọ́ba fún mọ̀lẹ́jà ìlú náà ọ̀lù sàlámù. tọ́ba di wípé aláìmọ̀kẹ́mọ̀kẹ́ aláìlẹ́kọ̀ọ́ tọ́ba kọlù wọ́n pẹ̀lú ọ̀rọ̀ àbọ̀kọlù wọ́n pẹ̀lú wà àbọ̀kọlù wọ́n pẹ̀lú sẹ́sí kọ́ọ̀lù sàlámù àlàáfíà ni wọ́n wí. àwọn afáwa ní sàlámù ìtumọ̀ rẹ̀ ní wípé ọ̀rọ̀ gidi ni wọ́n sọ ọ̀rọ̀ tó ti wípé a ti aláìmọ̀kẹ́mọ̀kẹ́ yẹn kó níbi ìwà ìmọ̀kẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní rọrùn rọrùn tí wọ́n sọ nìyẹn. àtúnṣe pé nígbà tó bá di ibi aláìmọ̀kẹ́mọ̀kẹ́ ẹni tó gọ̀ tó kọ̀dà tí ò lẹ́kọ̀ọ́ tó bá sì kọlù sí wọn pẹ̀lú ṣẹ́sí kan rọ́tù màrú faminal kọ́wé ọrọ tó da làwọn máa fi dé sí padà fún. àwọn tó ṣe ibi bá kọlù wọn gbólóhùn tí sọ gbólóhùn tí wọn ní sọsọ kú sọ ẹ bọ ọba kìlọ̀ fún wa yìí pé má bu ọlọ́run àwọn ẹni tí wọ́n ń sin nǹkan ẹ̀mí yàtọ̀ sọlọ́run kí wọ́n máa bu ẹlẹ́dà rẹ̀ alẹ́mọ̀kẹ́ wọn kẹ́kọ̀ọ́ lọ́wọ́ òun náà bá wí tẹ ó wí báyìí òun náà bá wí lé pé à ọlọ́run ti gẹ ẹyà fáyì à sọmọ pé wọ́n ni ọmọ pé wọ́n ni ẹ̀rí wọn fi dé sí ọ̀rọ̀ padà fún ọ̀rọ̀ tó ṣe pé wọ́n á fi là nínú ẹ̀sẹ̀ ni ọlù sàlámà àlàáfíà ni wọ́n wí àlàáfíà yẹn ni kì ó sì lè jẹ́ kíkí ṣùgbọ́n ìdágbére ni pé sájà ń tọ́pọ̀ ọ̀rọ̀ yìí káàdì láti lọ. olówó ní ànábì Ibrahim alayhi salatu wa salam ó wí bẹ́ẹ̀ fún bàbá rẹ̀ pé salamun alayk. ẹ má kàn bẹ́ẹ̀ gbọ́ sí wí tó ọ̀dà àbọ̀dágbére fún yẹ̀yọ̀ ń dàbí. ẹ rí aláwọ̀ ẹrú sí ọlọ́run ọba yìí tó jẹ́ ẹrú sí ọlọ́run ọba àjọ kí ayé. ọtí ọmọ wọn àbọ̀tí àwọn náà ẹni àkọlé sì ni wọ́n wọra wọn wọ́n á ti sùúrù wọ́n á ti sùúrù wọn ò tí ẹ̀ rí wọn ò ní oró tí wọ́n fi yọ oró wípé ọjọ́ gbogbo ẹ̀ pọ̀ bí kò sí pé ọba yìí àfún wọn òní kódà tí wọ́n bá ṣe lọ. ẹ̀rí wọn mú sèṣì yìí lára nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam torí sèṣì òjijì ọlọ́run ọba ni wípé la taziduhu shiddatul jahil alayhi illa hilma. ilé gbogbo aláìmọ̀kẹ́mọ̀kẹ́ kì í lé sí kẹ́kẹ́ lára òjijì ọlọ́run ju àmúmọ́ra náà lọ òjijì ọlọ́run ọ̀sà ti sùúrù náà ni. ìṣe dágbọ́ ẹ̀rí àwọn Yorùbá náà máa ń sọ wọ́n lè yàn ṣe sùúrù rí láyé tí wọ́n ní nǹkan bàjẹ́ gẹ́gẹ́ lágbájá báyìí a ah, sùúrù ẹ pọ̀ gbogbo bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló ti wá bàjẹ́ dé báyìí abẹ́ ìwà wo bíyàwó rẹ ti sẹ́yìn ẹ wo ẹni tí wọ́n tó ń tajà owó tó ń ṣe pálapàla pẹ̀lú ẹ̀ abẹ́ ìwà wa aládùúgbò ni wọ́n ti ń sàrí ti sí ni ó ti di àbá ó ti di lèmọ́mù ó ti di léwu ó ti di ségè síkọ̀ yẹ kó tiẹ̀ ti sí inú èèyàn pàtàkì èèyàn rẹpẹtẹ báyìí ẹ̀rí àwọn ẹrú tí ọlọ́wọ́ bàjọ́ kí ayé wọ́n á fún ṣe òjijì ọlọ́wọ́ tó ti rí pé ìlé gbogbo alẹ́ mọ̀kẹ́mọ̀kẹ́ kì í lé sí kẹ́kẹ́ láàrọ̀ òjijì ju àmúmọ́ra lọ wọ́n ní ẹ̀dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà tọ́lọ́run ọba sọ yìí pé ànígbà tí wọ́n bá gbọ́rọ̀ kọ̀rọ̀ lẹ́nu oníbàjẹ́ àròdù àdùrù wọn á fẹ́rí kó lọ́dọ̀ rẹ̀ ni. alimami ahmed rahimahullah látọ̀dọ̀ dọ̀cmán gbọdọ mọ̀kọ́rọ̀ alimẹ́sàdé wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa ọwọ́ ajá sí pé ẹni tí wọ́n ń bù yẹn bí yẹn bá ti bù báyìí lórí ohun tó bàjẹ́ ẹlòmíì tó di ẹjẹ́ àlọ́wọ́ kò o tó bá ajá sí pé yẹn náà ni o lè dákẹ́ ìdíkì yẹn náà fi ebú dá padà ni a ti ẹ̀ ní fàáìlẹ̀ bẹ́ẹ̀dì ẹni ó bẹ̀rẹ̀ ikú òun o bere gbogbo ẹ̀ṣẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ ikú òun ló gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ti ẹ̀ lè dákẹ́ òun ló fi ń pẹ̀lú a mú wá wa yìí wọ́n ní nùdí ọba àfi tẹ́lẹ̀ kí náà ní fi àlẹ́yíká sálá nùdí ọba àfi dáhùn yẹn fi àlẹ́yíká sálá fi àlàáfíà ọlọ́run kọ́ máa bá ọ òjijì ọlọ́run sallallahu alaihi wa sallam wọ́n wá sọ báyìí pé ànímọ̀lẹ́ kàkẹ́ wà láàrin ẹ̀yin méjèèjì tó ṣe ń dáàbò bo ìwọ tí ń sẹ̀ kí wọ́n tẹ́ni yẹn bá ti gbó ẹ báyìí mọ̀lẹ́kà yẹn á máa wà á da àhákòbè ìwọ ló ní àìdá tó ń sọ nípa rẹ̀ yẹn ẹ̀rí sẹ́ni yẹn tí wọ́n bá ti wá dá lóhùn yìí pé àléékà sẹ́lẹ̀ fún tí wọ́n lẹ́yìn náà fi dáhùn náà ní yìí pé bẹ́ẹ̀lì aláìka láà bẹ́ẹ̀lì aláìka aláfíà ọlọ́run ò lè mẹ́ni tí ń bọ̀ yìí o ṣùgbọ́n wọn gẹ́gẹ́ ló ní aláfíà ọlọ́run kódà ìwọ lọ lẹ́tọ̀ọ́ sí ẹ̀yin onígbàgbọ́ òdodo ìyá lè ṣe sùúrù náà mọ́ ẹlẹ́rìí sòwòrò sì ṣe kéde ọjọ́ nǹkan tó rẹwà púpọ̀ jù nígbà tó bá di pé ò ní wúlò torí bí ìṣẹ́jú kan ó lè dógún ogójì ọdún bẹ́ẹ̀ lọ ó lè dálẹ̀ kò sí ohun tí padà ọ̀rọ̀ sùúrù náà ẹ̀rí nígbà tá a fẹ́ sùn kẹlọ́gọ́dọ̀ ọ̀kan náà àwọn agbófinró ọ̀sà ń sọ̀rọ̀ àtàkọ́wẹ́rẹ́ wà nígbà ó ní ọ́ wọ́n ní ẹ bá gbàgbé tó gbé bá pé ogójì ọdún kò sí kẹyìn rẹ̀ ju pé àjòkò àlàáfíà rẹ̀ lọ. sùúrù bẹ́yẹn eléyìí ọ̀sẹ̀ èèyàn padà wá sábàbọ̀ kí ó ti wá bàjẹ́ lọ́rẹ́fẹ́dẹ́. wọ́n sì ń pinnu ogun omi ọ̀dọ́ sọ pé wà ìtìnẹ̀lì hábà ọ̀gbọ́nù àlìkẹ̀lẹ̀ ogun kò sí máa ń pinnu ẹ̀rìn jọ̀rọ̀ náà lọ. ó bú mi kó bá pẹ́ títí kódà kó lo àìní iye ọdún á padà báwọn ẹni tí wọ́n lọ gbọ́ yẹ ẹ̀yà àjòkó àlàáfíà kọ́ bá ti dá yín mọ́ ẹ̀rí torí bẹ́ẹ̀ a bá ṣèṣe pé ọyọ́gùn máa yàdá ogun mi sí mi ọgbẹ́ lu lèmi bálágbá fọ̀ ìṣèṣì yẹn kì í ṣèṣe sí àwọn ẹrú sí ọlọ́run ọba àjọkẹ́ ayé tó fi wọ́n sí rárẹ̀ ẹ̀rí àwọn ẹni tá a wí àwọn ẹrú sí ọlọ́run ọba àjọkẹ́ ayé àní ìdá káàtó bá wọn lè jà ìlú sáwọn alẹ́ mọ̀kẹ́mọ̀kẹ́ tó bá ṣèkọlù sí wọn wá sí sùúrù ni wọn ò ní sáìmọ̀kan kódà káwọn yẹn sáìmọ̀kan sí wọn kódà kí wọ́n gbọ́ wọn sí ẹ̀rí àwọn ò ní sáìmọ̀kan sí wọn wọn ò ní kó sùdá bẹ́nikẹ́ni wọn ò dẹ̀ ṣe fáàrí lórí ẹnikẹ́ni gà èmi tí mo níyìn báyìí lọ́wọ́ ń tẹ́ báyìí láti lè lọ gba àṣetánì láàyè lórí ẹgbẹ́ wọn ni ìbínú ọmọ pé olówó òun ò ti kíni o ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ̀rí gbogbo wàhálà ogójì ọdún àdíjú bẹ́ẹ̀ lọ ìbínú ìṣẹ́jú kẹ́ńkọ́ ó dẹ̀ sì máa da gbogbo ẹ̀rú ni ẹ̀rí yìí ìlàbójúkò yìí a máa ṣe pẹ̀lẹ́ ńdọ́jẹ́ mùsùlùmí àtẹ̀ndé ṣe mùsùlùmí o ọ̀dà àyà tí ọlọ́run fi ròyìn àwọn onígbàgbọ́ òdodo yìí kì í ṣe àyà tó ti parẹ́ pẹ̀lú àyà nítorí pé àyà yìí wá ní àyà tí ń wá kì kò pàṣẹ ọlọ́run mú lóye pé àwọn ẹrú tí ọlọ́run ọba àjọkẹ́ ayé nìyí o wọn a máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórílẹ̀ ìdá káàtọ́ bá homoli jẹ ìlú òní táwọn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ bá sì kọlù sí wọn pẹ̀láhùn pẹ̀lú gbogbo òṣèṣì kọlù sàlámọ̀ ọ̀rọ̀ àlàáfíà ni wọ́n sọ wọn ò ní gba ṣàìtọ́ni láàyè obìnrin tí ká ṣàbójúkò fún mùsùlùmí àtẹ̀síyèsí àbójúkò àtẹ̀síyèsí mùsùlùmí bá ti wí ó bá tẹ̀rí àmú ó tó ṣe wá nù òwe lábá kan wípé ìdá àzà àkókò fáwọn lẹ́ni tó bá di arákùnrin rẹ̀ tó ń bá lé ìwọ́rọ̀ agbẹ́dọ̀ fóró yòrò ẹni bá wọn yorùbá náà máa wọ pé bẹ́ẹ̀ nìkan ọba jẹ́ ewúrẹ́ kẹ́nìkan jágùn náà nìkan ó ṣe o kódà kí wọ́n bá jọ fún àtìyàwó èyí tó súnmọ́ ni pé ìgbéyàwó wọn ò lè kálẹ̀ tí wọ́n bá jọ̀rọ̀ àtọ̀rẹ́ wọ́n padà fún kákẹ́yìn ni tí wọ́n bá jáládùúgbò wọ́n padà pé gàrí ni ẹ̀rí tọba ti já pípẹ́ nìkan ò ní máa rọ̀ fúnra wọn ìtumọ̀ ní pé ìdá ẹsẹ̀ fàyà àfihàn. tí ìyẹn bá sọ̀rọ̀ ìwọlé sí ẹ ẹ̀rí alimami sinimasi rahimahullahu ta'ala nínú hadith abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu wọn làdó sọsọlá sọ pé ẹ jẹun fún yín nírò ẹ sọ pé kò tiẹ̀ ní wọná kódà èèwọ̀ ni kí náà jórú fẹ́ nìyẹn ta ló ń sọ wà ló sọsọlá níbẹ̀ ni gbogbo ẹni yóò ti bá máa ń súnmọ́ àwọn èèyàn kò sí ilé ìlẹ̀ fi súnmọ́ àwọn èèyàn ju wa lọ ju sẹ́sí lọ gbogbo ẹni tó bá sì jẹ́ kọ̀wọ̀ sí kọ̀wọ̀ sí àwọn èèyàn máa kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìwú rẹ̀ dì láti wọn kú tí wọ́n ti wá sọ ìwò nígbà aláàbọ̀ báyìí wà láì kí òní rọgbọ àwọn kan kò ti ó ti láì kíkọ́ máa kílèmù ráìsì jù ẹ̀wọ̀n ẹ̀ tíjọba ti bọ́ọ̀ ló kílèmù ráìsì wàhálà ní ọ̀bẹ̀ ọgbọ́n kàdà jáde ọba ní à èmi lọ́yẹ kí n tẹ̀gbẹ́ yìí à ọjọ́ yà fún gbà tó ti lọ fẹ́ẹ́ tọ́ lẹ́bẹ̀. tutọ́rọ èèyàn ọba rí bẹ́ẹ̀ kọ́lá èèyàn onílẹ̀ nìkan kan tó ń súnmọ́ ẹ̀ gbogbo ẹni tó bá ti ń súnmọ́ àwọn èèyàn pẹ̀lú tẹ̀sí rẹ̀ èèwọ̀ ni gbọ́ngàn ń wọnà tó tó wá jẹ́ èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé tí wọ́n bá wà ẹ̀ mọ̀kànmọ̀kàn sí ẹ̀rí ènìyàn dẹ̀ fáwọn èèyàn wọ́n lè ta ti yin àwọn ẹrú sí ọlọ́run ọba àjọkẹ́ ayé ni pẹ̀lú àmúmọ́ra tó pọ̀ àti pé bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe bí fún ọ ire làwọn tẹ̀sí máa fi kíni oníwọ́n máa fi pàdé ẹ̀ aláìmọ̀kẹ́mọ̀kẹ́ wọn á mójú kú òfin nípa bí làákà yìí wọ́n ti jílẹ̀ òun ló jẹ́ kí wọ́n dérú goyi ẹ̀rí anábì sallallahu alaihi wa sallam àwòkọ́sì dáadáa ló jẹ́ fún wa o ó ní ọlọ́run ọba àdìgẹ́ lọ́sọ̀kẹ́ làkọ́dì kana fẹ́ni tó bá rẹ̀ sí ọlọ́run àtọ́jọ́ kẹyìn wọ́n dákàrọ̀ kẹfìrọ̀ tó ti rẹ̀ sí ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́pọ̀ ẹ ẹ láti nẹ́bi sọ́lọ́lọ́ àṣọlá tí bá lè yẹn lámúmọ́ra la wa lórí ẹ̀ a bá ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ ẹ sì rí i pé nǹkan àtúntòsánlá tó fi lọ́lẹ̀ kò sí ohun tó bàjẹ́ fẹ̀ ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo ìjẹ́ni ṣé ó lè sáàlù tún lẹ́nu àwọn ọlọ́kọ̀ ni wọ́n wá ti pé gbogbo ìgbà tí wọ́n lọ́wọ́ bá ti ṣẹlẹ̀ láì fẹ́ àwọn ọlọ́kọ̀ àwọn ni wọ́n sáré dìde sí ẹ dàpọ̀ ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ẹ̀yẹ kí wọ́n rí àwòkọ́ ṣe dáadáa ká mú lára nẹ́bí sallallahu alaihi wa sallam iṣẹ́ ni kéèyàn máa sàpátà ìjálá pàtó pé kéèyàn máa sádà àdìgbò ya ìpátá kó ṣe pé kó ti di wàhálà ọ̀yá irú iṣẹ́ ọwọ́ yóò dé yọ̀ọ̀bá àti iṣẹ́ ọwọ́ ni òní ìdí kí ẹ má ní farada ẹ jẹ́ ká mú àwòkọ́ sí dáadáa lára nẹ́bí sallallahu alaihi wa sallam ẹ jẹ́ ọgá gọ́dọ̀ kọ̀ọ̀lẹ́yìn sábà sọ̀sálà jà ọwọ́ àfi ọrọ̀ ogun fáwọn ẹnìkan nínú àwọn mùsùlùmí bí kan ti sọ̀rọ̀ ní odidi oúnjẹ ọlọ́run fà àyà tí ẹ kó ọba ni ah irun tẹ fún yìí ọ̀ọ́dọ́gba o ọ̀ wáyọ̀ lọ́lọ́run pẹ̀lú òfin òfin yìí ẹ̀rì ẹ̀rì fọ́ ọ̀rọ̀ tó tó fà bínú ni èyí ọlọ́run ni ọlọ́run kọ́ bá ń ká nẹ́bí Musa irun sùtá tó délé ìlọ́wọ́ ti ṣe kíni o wọ́n ti fi kàn ó dẹ̀ ti sùúrù lórí ẹ̀ wọ́n sọ̀tọ́ láńdẹ̀ ti sùúrù lórí ẹ̀ ẹ̀yà tó ń tó ṣẹlẹ̀ ní gánà tó Khaybar wọ́n di arábìnrin kan Yehudi ni ó sì lọ mú ẹrẹ ó sì lé níwọ ògùn tí máa ń pààyàn wọ́n fi síbi ẹrẹ èyí ṣe ọlọ́run wá bẹ̀rẹ̀ pé bọ́ọ̀lù ọ̀sẹ̀ ọ lóun bẹ̀rù àti fi bọ́ lẹ́nu hánilá èyí ṣe ọlọ́run tẹ̀ ni wọ́n filẹ̀ ó bójú kò lóòótọ́ ìwọ̀n yẹn padà lápá láàrọ̀ jíjẹ́ ọlọ́run ní kẹyìn ayé wọn sallallahu alaihi wa sallam ẹ̀rí inú ibi tá a lóṣù sálá ní káwọn nira bẹ́ẹ̀ nìkan ti kú dáa lóṣù sálá nìyẹn ọba gbé sókè lọ́bẹ̀rẹ̀ ti sọ lórí àlóṣù sálá ó lè lọ jíjẹ ọlọ́run tàbí ọkọ̀ fún mi pé kí n má fi dà yé sa òjíjẹ ọlọ́run lọ́lọ́run náà ni ọlọ́run ni òní jẹ́ orí fi sábì nílẹ̀ àti bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀ nìyẹn àlóṣù sálá nìyẹn mú dáa tàbí ó ní má fi sọ òjíjẹ ọlọ́run mú dáa yìí dáadáa o mú dáadáa o òjíjẹ ọlọ́run ti tún padà yọ̀ǹda rẹ̀ tọ́ bá gbé wọn kọ́ àwọn àgbọ̀gbẹ́ ọwọ́ ti bà ọ́ lé ẹtù ọbàkùn sìdí àwọn ẹtù na wò kọ́sì lára níbi sallallahu alaihi wasallam nígbà tí àwọn ìbẹ̀rẹ̀ síbẹ̀ sí gbé ọ̀rọ̀ irọ́ káàkiri nípa ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha yìí pé wọ́n ṣèṣì náà ẹni táwọn bàkùn sìdí tí wọ́n tún wá náwó lé lórí jíjẹ gbogbo bùkátà rẹ̀ ọrùn àbáwọ̀ lọ́wà ìyẹn náà bá wà mẹ́ òun náà wà ẹni tó yẹ pé gbogbo bùkátà ọ̀dọ̀ wa náà ló ti ń ṣe ẹ̀rí inú ìjọmọ nìyẹn fẹ́ mú wọn ọlọ́run wa padà sọ àyà kalẹ̀ yìí pé kẹ́ni tó lọ́lá kan tó ní dẹ̀ra kan kọ́ mi ilé ṣe dáadáa mọ́ ní ọ̀fẹ́ kọ́lọ́ wò ni nítorí pé nìkan ah àbá ọba kéwì ah mo ń rẹ kàn àforíjì ọlọ́run níbi wọn wá sí dáadáa dé fún mi àti ọ̀rọ̀ àlàáfíà yìí bá a ti ń lò pẹ̀lú onígbàgbọ́ òdodo láàrin ara wa á lò pẹ̀lú àwọn a á lò pẹ̀lú yehud ẹ dàpọ̀ ẹjẹ́ sọ́ra àìbájẹ́ kálàáfíà àjọba láwùjọ yóò máa fa ìṣẹ̀jẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni anabi sallallahu wọ́n ti gbogbo ayé yìí kó má sì mọ́ ó dẹ̀ lọ́dọ̀ ọlọ́run ju kẹ́mi mùsùlùmí sanwó ìgbàláyé lópin ìgbà tí ọba ti sàjẹ́lẹ̀ kátẹ̀tù jẹ́ lọ yé wa yí pé gbogbo ìdájọ́ tí wọ́n bá ti ń jọ sínú àlùkẹ́yàmà ìdájọ́ tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ń lọ́rọ̀ ẹ̀jẹ̀ ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀ asọ́ra ìtìlẹ̀ bí ó ń ṣẹlẹ̀ tá a máa gbé gbogbo tá a máa gbé kùmọ̀ tí ó ti fi ọyẹ mu ẹlẹ́ ẹ̀dẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀ máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ̀ àbí ọlọ́run bá subhanahu ọlọ́run kò sí ohun tó ṣe déédéé àlàáfíà láwùjọ o ọlọ́run ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ọlọ́run dá padà sí léde wa o dá padà sí stéètì wa o gbogbo ibi tí parí kékeré ń ṣẹlẹ̀ lọ́sùn stéètì ni láwọn ààyè míì náà ọlọ́run dákun jẹ́ kó di ẹ̀rọ o ọlọ́run jẹ́ ó di ẹ̀rọ o àwa náà táwọn ò bá wà ní fọ̀kànbalẹ̀ ọlọ́run dákun má pa wá láyà o má pa wá láyà o à ọlọ́dàkù sí wa ní ẹrú sí rẹ tòótọ́ ọwọ́ ṣàtúnṣe wa kọ́ ṣàtúnṣe àwọn olórí wa ọlọ́run àgbádùn ọlọ́dàkù jẹ́ àgbádùn ọ̀ bá àárẹ̀ ara tó ń ṣe wá bẹ́ẹ̀ láàárẹ̀ ọ̀sẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ní bá wa jà ọlọ́dàkù jẹ́ àgbádùn ọlọ́dàkù jẹ́ alálàáfíà ọlọ́dàkù sí wọn fún wa ọlọ́dàkù má jà mọ̀ sòrò gbogbo ayé ogun ti lè le tó dàkùn ọlọ́run járí ọlọ́run ọba sí mẹ́ ọ ọlọ́dàkù foríjì wa kó tó ti